الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل قل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ẹ̀yin olùgbàgbọ́ òdodo ṣẹ̀fáyà Allah ìgbògbò ẹnìkọ̀ọ̀kan yín ó sì máa wò kí lòun ṣe kalẹ̀ bí ọlọ́run ẹ̀fáyà Allah ìpolówó ẹlẹ́dàá òní olùmọ̀ni nípa gbogbo ntẹ̀sí ìjọba wáyà yìí kò sí tàbí ṣùgbọ́n oníkálukú gbọ́dọ̀ pàkíyèsí ara rẹ̀ táyà yìí fi hàn wá pé gbogbo nǹkan tá à ń ṣe náà ní bẹ ní abẹ́ àkọsílẹ̀ tí sọlọ ló wá ń bá wa sọ yóò sì gbé hàn wa lọ́jọ́ ọgbẹni ọgbẹyà lórí nǹkan tá a gbélé ayé ṣe náà ni wọ́n ṣèṣirò fún wa wọn ní bá wa fi kún bẹ́ẹ̀ ni wọn ò ní dínkù bẹ́ẹ̀ nǹkan yìí ni wọ́n jẹ sábàbí táwọn ọmọ àlùjẹ náà fi rà àlùjẹ náà wọ táwọn àti nánà òfin wà náà oníkálukú bá ń wo kí lòun ṣe kalẹ̀ ó sì máa ń pé kò sáàtì gbé ń bẹ̀ orí rẹ̀ náà ni wọ́n fi ṣẹ̀ṣẹ̀ rò fún àìdá àwọn aláìdá yóò dẹ̀kọ̀ ìbàjẹ́ àwọn oníbàjẹ́ yóò dínkù nítorí pé gbogbo èèyàn ló máa ń fẹ́ràn orí ara rẹ̀ òṣìṣẹ́ ni ṣe ń fẹ́ wípé kí wọ́n ṣàṣedànù gbogbo èèyàn pátá ló sórí rẹ̀ ṣùgbọ́n kìí ṣe gbogbo èèyàn ní máa ṣe nǹkan tó jẹ́ kórìíre yìí kọ́ bá òun rán olú ẹlẹ́dàá wá fi ń pàkíyèsí wa. àwọn ní ká kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam tó ṣe pé wọ́n máa ti lọ́tọ́ wọ́n máa ń kẹ́tí ọ̀tọ̀ wọ́n máa ti lọ́lọ́ wa fi pa wá láṣẹ wọ́n sì máa ti lọ́kọ̀ fún wa. ọ̀rọ̀ yìí bá wa náà rí gán lágbọ́n pé àwọn èèyàn táwọn ṣàlàyé àwọn akẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nǹkan tẹ́yìn bá sọ fún wa ni àwọn gbìyànjú láti rí i pé àwọn ń ṣe ìjẹba ní kán pàṣẹ ni wọ́n gbìyànjú láti rí i pé àwọn pàṣẹ àwọn náà sì ti ṣe tán tó bá ti jọ́ gbẹ̀ngà ìṣòyà mi olùwà bá ní kí ló dé tẹ̀ ti ṣe báyìí èkéré tẹ̀ ti pa ilé yìí sí gbogbo àwọn èèyàn náà ti ṣe tán láti sọ pé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó kúkú mọ̀ páwọ̀ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àmà nípa ẹ̀sìn àwọn ẹni tó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ti ń bẹ láàrin wa yìí lóòótọ́ wọn kì í sàn nábì ṣùgbọ́n àwọn náà ló ní ká máa béèrè lọ́dọ̀ àwọn ẹni tó mà táwọ̀ bá mà ní tí wọ́n sọ fún akáṣe láṣẹ ètò nípa pàtì lápàtì àjọ ìpè tí n ta ṣe bá jẹ́ ìsìnà àwọn ni wọ́n sì wá lọ́nà ẹ̀dá ọjọ́ ńlá yìí. gbogbo ẹni tó bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ kí bá máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ọ̀yẹ̀kẹ́rù ọba wọ́n sì àwọn èèyàn lọ́nà rárára wọ́n fi dúdú pé fún wọn wọ́n pè ìsìnà fún wọn lójú ọ̀nà mọ́ tí náà mọ pọ̀tọ̀ tí náà mọ ni tí mọ wọ́n sọ fáwọn èèyàn kọ́ dáa wọ́n sì ọ̀fẹ́ kan máa sọ fún ọ pé ah gbogbo tó wọn sọ yìí máa láàmú kí ò lé rárá rárá ìrọ̀rùn ló bá dé òsín lọ́dọ̀ rẹ ẹ ọ̀nà wo lèèyàn fẹ́ gbà lọ níwájú ìyá tó máa ló lọ́nà ìwọ iná ló darí wàhálà tó àwọn òkúkú mà nígbà ẹ̀sìn ìbẹ́ ìlẹ̀ sọ pé ìmọ̀ ń pa nítorí bá wí fún wa làwọ́ tẹ̀lé lóòótọ́ lè má rọrùn fún wa ọmọgbà tẹ ti ṣàlàyé rẹ̀ fún wa lánàá bẹ aláàbò àjẹjẹ kọ́dà kókó ti ń rọrùn fún wa ṣùgbọ́n gbà tó tún wá gbélé gbogbo ẹ̀ ló gbé wá ní kọrínkọ̀dì gbogbo ẹ̀sìn aláàbò ló ń bàjẹ́ àmàntọ́ fẹ́ gbà lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn tí ò lálùjẹ́ nà wọn àti níná kí tó fi lè ṣàlàyé ẹ̀sìn òdodo fún wa ẹlòmíì kan lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti bẹ̀sìn jẹ́nu ẹlòmíì lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti fi àwọn èèyàn lọ́nà ẹlòmíì lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti fi wáyé olùwàdàkùn má sì wá darí olùwàdàkùn má sì wá lọ́kàn nínú àwọn tó ṣe é pé ojú ọ̀nà àti soríire ó ti wà ní sísílẹ̀ níwájú wọn wọn akọyìn sí wọn làwọn fẹ́ ti sọ̀nà olùwàdàkùn má gbàtiwájẹ́ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك